أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تبارك ذو الجلال والإكرام تبارك ذو الجلال والإكرام سبحان الذي خلق الموت وسوى الموت بين عباده mímọ́ ni fọ́lọ́hún ọba àrèlékè ọlá ọba alágbára jùlọ ọba tó fi kú jẹ̀dá lọ ọba tó yẹ pé àìkú ó fi ṣe rẹ̀ lọ́jọ́ ó wá fi kú pé ẹ̀yin ó máa kú ni ìyẹn ló fi tàbùkù àwa bíyàn ti lè wò lówó tó bíyàn ti lè wò lọ́lá tó yọ padà kan náà ni. eléyìí ni mo fi kí wa yìí káàbọ̀ sórí ètò yẹn tó wa Ramadan orúkọ Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni èmi náà ni àlejò mi sì ti wà ń bí pẹ̀lú mi ṣùgbọ́n di pé mo fojú àlejò mi hàn yín láàárọ̀ yìí àti pé tọ́pìkì tá a fẹ́ yanjú láàárọ̀ yìí tọ́pìkì a láyé lónìí tọ́pìkì tá a wí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí làárọ̀ yìí àwọn èèyàn ti ń gbàgbé ẹ̀ àwọn èèyàn ti ń gbàgbé ẹ̀ àwọn èèyàn ti ń gbàgbé ẹ̀ káì kí ló wá dé táwọn èèyàn ń gbàgbé ẹ̀ gbogbo ẹ̀ làwọn àfọ́ fún wa láàárọ̀ yìí ẹ fẹ́ mọ tọ́pìkì ọ̀hún mi ní tì lọ bẹ̀ ẹ jẹ́ ń dúpẹ́ fáwọn olóore náà àwọn tó ń jẹ́ kẹ́tù ọdún yìí orí bá ti ṣe yìí tó fi dùn tó fi ní gbọ́ngbọ́n tí gbogbo yín fi ń lù wá lọ́gọ̀ ẹnu tẹ́ fi ń kí wá ń gbogbo wọ̀ pé àwọn àdúrà ń gbádùn yín iléeṣẹ́ Orísun òní ìbàjẹ́ tẹ́ ń ṣàdúrà fún iléeṣẹ́ Orísun tẹ́ ń ṣàdúrà fọ́gà wa tẹ́ tún ṣàdúrà fẹ́mi náà àwọn tó jó rí bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n tì wá lẹ́yìn tí wọ́n òjòjú ó tì wá bẹ́ẹ̀ láti bàbá Dr. Ahmed Salahudeen aláṣẹ atolúdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ rẹ̀ tí wọ́n kalẹ̀ sí number thirty three Victoria Arobieke Street hmm. ní Lekki phase one lájà lọ́hùn ọlọ́run dákun mọ́jẹ iléeṣẹ́ náà ọlọ́mọjẹ ọba jẹ láéláé bàbá wa náà dr ahmed salawudeen lọmọsàbà dúró tí wọn mọ padà lẹ́yìn gbogbo tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa lórí ọlọmọsàbà ṣe fún wọn mọ́jẹ wọn mọ padà sí mọ́jẹ padà sí wọn mọ wọn ọlọlá ilaha illallah ọlọlá hawla wàlá kúwọta ilà abilà yasim. àtúndúpẹ́ pàtàkì lọ́wọ́ alhaja wa khadija kubra damorish tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí ilé ìtajà damorish stores tó wà nọ́mbà thirty one nọ́mbà thirty one balogun street ní mọ́sálásí alájà lágége àwọn náà kó bàtà fún wa rẹpẹtẹ ẹrí bàtà kọ́ bẹ̀rẹ̀ bàtà yẹn pọ̀ ṣùgbọ́n bàtà bẹ̀rẹ̀ sí ha méjì mẹ́rin mẹ́ta kọ́rẹ́ mi gan kọ̀yọ́lẹ̀ fẹ́mi náà torí pé kíni bàtà tó wà ńlẹ̀ gan àwọn tó jẹ́ ti wà ńlẹ̀ wọ́n ti wà ńlẹ̀ àkàntì kò fún wọn ní kọjú kí ìgbà wọn máa fẹ́ rí lójijì láfi ní wọn ní sùúrù náà o kàn <laughs> dolphin food àti iléeṣẹ́ orísun wọn parapọ̀ wọ́n fún wa ní dano wọ́n fún wa ní power oil wọ́n fún wa ní munchit ọlọ́mọsàbà dúró tiwọn wọ́n ti iléeṣẹ́ yín ọ̀bàjẹ́ alàdínà muhammed lọ́dọ̀ ọlọ́run iléeṣẹ́ orísun náà ọlọ́mọjọ wọlé láyẹlẹ wàrà fánáhù makana aliya bàbá wa fẹ́mi adédègbé ọlọ́mọkùrú ẹ̀mí yín jẹ́mi yín ogun kẹ́ ẹ ṣẹ́pẹ́ alàdínà muhammed lọ́dọ̀ ọlọ́run láyẹlẹ illallah bàbá wa ṣe yí adédègbé ọlọ́mọba dúró tẹ̀yìn náà mọ̀jẹ̀ mọ̀kọ́ra sí wúláyé láyé ọlọ́mọjẹ wọlé mọ̀jẹ̀ ṣubú ọlọ́lá hawla wàlá kúwọ́tá illa billahi lọ́wọ́ àwọn ojúlarí fans club worldwide táwọn náà fún wa lásọ àwọn èèyàn ń wò pé à ah, Sankara yẹn mo dẹ̀ láìkẹ́ ó fáyín ah, ojúlarí ló kó fún wa o ọlọ́run sábà dúpẹ́ lọ́wọ́ wọn o ọlọ́run bá wa pẹ̀lú wọn o ọlọ́run náà Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wọn ní a máa fi sàdúrà falhajj Abdullahi ojúlarí pé warafanahu makana aliya president wọlé sọ bẹ́ẹ̀ alhaji wa Muhammad Taofik alhaji wa Muhammad Taofik ọlọ́run sábà dúró tì yín ọlọ́run náà Muhammad lọ́dọ̀ mọ̀jẹ̀ mọ̀kọ́ra sí mọ̀jẹ̀ mọ̀kọ́ra sí gbà wala la hawla wala quwwata illa billahi la aliyil azim alájà wa azizat Kelani àwọn náà kó gèlè fún wa bó fẹ́ kó gèlè wọn náà àti pin tán fìlà àti pin tán ọlọmọsàbà sanwó lẹsàn rí alájà wa adisat agbolu ajé àwọn ní táwọn fún wa ká máa fi ṣàdúrà fọkọ àwọn ẹsọ ẹ̀kan tó kù nínú àtúntàn náà fún wa nù gbogbo yìí tó fún wọn tán fún wa pátápátá àti pin tán fáwọn èèyàn ọkọ wọn alhaji wa isahaka agbolu ajé ọlọ́run dàpọ̀ sàbà kẹ ọlọ́mọsàbà kẹ ọlọ́run bá sekúnsìmí fún ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run bàbá wa alhaji abdulateef ọyásípẹ àtìyàwó wọn alhaja wa ọyásípẹ ó ní àwọn sọdọ àfúnyà tó bí àwọn alhaja wa sami àtọ ọyásípẹ àtìyàwó alhaja fatima tó lásàndé ọlọmọsàbà wa kẹ́ wọn ọlọmọba wa gẹ̀ wọn gbogbo ẹni tẹsí wa lóore tẹsí wa láàánú ọlọmọsàbà wa sànú ẹ̀yin náà ọlọmọba dúró tì yín mọpadà lẹ́yìn ọlànà muhammadu lọ́dọ̀ Ọlọ́run ọlọlá hawla wàlá kúwọta ilà abilà ogún pínpín nínú Islam bá a ti ṣe pín ogún nínú Islam gbogbo nǹkan lẹ̀sìn Islam ti làálẹ̀ fún wa Islam ẹ ṣẹ̀sìn lásán ẹ̀sìn kan ni tó wá pẹ̀lú bá a ti fẹ́ ṣayé Islam sọ̀rọ̀ nípa bá a ṣe fẹ́ lóyún ọmọ ó sọ̀rọ̀ nípa bá a ṣe fẹ́ bímọ ó sọ̀rọ̀ nípa bá a ṣe fẹ́ fọmọ lọ́yàn ó sọ̀rọ̀ nípa bá a ṣe fẹ́ tọ́ ọmọ ó sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ìyàwó ó sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ọkọ ó sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ òbí ó sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ọmọ gbogbo ẹ̀ Islam yanjú ó tún wá yanjú ọ̀rọ̀ débi wípé tá a bá kú kí lójúṣe mùsùlùmí ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà nù kó tó di pa wàá lọ síbi ntòkú tí òkú filẹ̀ ti ń jẹ́ ogún. afáwa tó wà bá yẹn ju gbogbo ọ̀rọ̀ yìí lé ní. àwọn náà ní wa àgbà bàbá fadla sheikh al-imam abdallah abdallatifi muhammad bello ọmọlóye. bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatuhu. bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ni wọ́n máa kọ̀wé kan wọ́n ní ẹ̀kọ́ wò iná lọ́kájú ẹ̀kọ́ gìrì àkàrà wò ń pa gìrì wọ́n ní káfí yangan da yangan ní da yangan lára káfí yangan san yangan ní da yangan lára ìdí nìyẹn tó ṣe pé bàbá wa tá a lọ gbé wá yìí àwọn náà ni wọ́n àgbà àfà ni wọ́n tí wọ́n tó itọ́ dá lẹ́nu ìgbín tọ́lọ́ sì ní kí ọ̀rọ̀ kí wo yé wọn dáadáa àwọn náà ni àfi ní ọ̀rọ̀ tá a fẹ́ yanjú yìí kì í ṣe pé a kàn lọ mú ẹnìkan wá pé wá yanjú ẹ o tí ọmọ wa sọ <laughs> táwọn afọ ọmọ wa fi pè kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin bàbá ẹ̀yin lẹni tá a bá fẹ́ ṣe nǹkan ká ṣe ní ìtọ́ da ìdí nìyẹn tó ṣe gbọ́dọ̀ gbé bàbá ọsàfà Sheikh Abdulateef wa torí pé àwọn kẹ́kọ̀ọ́ jìnlẹ̀ nípa ọ̀rọ̀ èdè Lárúbáwá àti nípa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀rọ ní òye wọn bàbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí sáà gẹ́gẹ́ bí ojúṣe mùsùlùmí tó kú bá kú gan gbàrà pétọ ẹ̀mí bọ́ lára àyàn báyìí kí lójúṣe mùsùlùmí láti kọ́kọ́ ṣe lórí ẹ̀. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أتكو فلان الحمد لله أترو كاتقفون أغاوا أسواجوا أنبوا محمد صلى الله عليه وسلم كان كما بوارا لي أما صحابة أتبقوا لقبكو أما بعد لينا أقا قبيبتي اتقاقبري pé tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ nípa ogún pínpín ah, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn hmm. so kí n tó wá padà síbi ibi tá a ti máa kọ́ bẹ̀rẹ̀ tó kú bá kú tí wọ́n pè ní ogún pínpín nínú ṣẹ̀dá Islam wọ́n pè ní ilmul mirath òun náà ni wọ́n pè ní ilmul faraid òun ni wọ́n pè ní ilmul tarakat òun náà ni wọ́n pè ní fikihu ilmawarith gbogbo ẹ̀ náà etí gbogbo ẹ̀ ń sọ fún wa òun náà ni pé ìmọ̀ nípa báwo la ṣe pín ogún òkú tó kù bá filẹ̀. nam akọ ilmul miras kí ni definition táwọn afẹ́sìn fún wọn lóun náà ni qawaidun yu'rafu biha nasibu kulli mustahiqin fi tarika hmm. òun náà ni rules tẹ́sí Islam gbé kalẹ̀ pé látara rules yìí ńlá fi mọ ẹ̀tọ́ àbípín tó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan tó fẹ́ jẹ nínú ogún tí òkú fi sílẹ̀. Um, ìmọ̀ yìí lọ́lá tó pọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí àwọn àfẹ́sìn tí wọ́n ṣe fún wa. inú ìtàfimọ́ ọmọ pé ó lọ́lá ó ní pé ọlọ́run ọba àlékè ọlá òun gangan ló gbé kinní ìkalẹ̀ fúnra rẹ̀ so òun gan ló sọ wípé tó kú bá kú o tó bá fi ń báyìí sílẹ̀ o àwọn tó fi sílẹ̀ òun báyìí báyìí ni wọ́n mú báyìí ni wọ́n ṣe pín nǹkan tó fi lẹ̀ àkọ́kọ́ ní táfi mọ̀ nìyẹn wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ́ ìmọ̀ àwọn èèyàn náà gbé kalẹ̀ kó ń sọ lọ́hùn ṣùgbọ́n ilmul mirath ìmọ̀ nípa bá ṣe pín ogún ọlọ́run ọba àlekí ọlá gan ló gbé kalẹ̀ fún wa pé mùsùlùmí bẹ́ẹ̀ máa ṣe ni eléyìí inú kan tó jẹ́ ká máa mọ̀ wípé ìmọ̀ yìí ọlọ́lá púpọ̀ ń lọ́rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ta'allamul fara'id ẹ lọ kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe pín ogún ó ń pa àwọn mùsùlùmí láṣẹ hmm. ó ní wa'allimuha an-nasa tẹ́ bá kọ́ tán ẹ tún kọ́ àwọn èèyàn that is anabi sallallahu ó fẹ́ kí màá yẹ ó spread kárí kó kárí hmm. ẹ lọ kọ́ tẹ́ bá tún kọ́ tán ẹ tún kọ́ àwọn èèyàn ó ní fa innaha nisful ilmi ó torí pé kéèyàn kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe pín ogún nínú Islam ó ló òun gan ni á fu gbogbo tó jọmọ́ pé èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé mo mọ náà mo mọ sọ́ọ̀f mo mọ arúd mo mọ mantik mo mọ balaga mo mọ wọ́tẹ̀fà tí àwọn kò mọ̀ gbogbo wọn yẹn dúró as á fu ìmà hmm. ọ̀rọ̀ nípa bá a ṣe pín ogún nínú Islam òun náà wá dúró gẹ́gẹ́ bí áàfù. so inú tá a fi mọ̀ pé bí màá yìí ṣe lọ́lá sí òun nìyẹn. àárọ̀ sọ fún ẹnu àdìsí yẹn sọ́là sọ́là ó ní ká kọ́ nítorí òun ni àkọ́kọ́ nǹkan òun ni awwalu shay'in yunsa hmm. táyé kọ́kọ́ gbàgbé. la ilaha illallah. àrítàbá wo lónìí àrípọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sára yẹn ti ń sẹ́. ó ti sẹ́. so ìmọ̀ yìí ti di nǹkan tó yẹ pé ó ti wà ó ti jẹ́ forgotten subject. tí ò sẹ́ni kankan tó rántí ẹ̀ mọ́. ìgbà táwọn yẹn kà kún lónìí òun ni dígí. Hmm. dígí mélòó ni wọ́n ẹ fi dígí pín àbí will so àṣà sáà sọ fún wa ó ní ìmọ̀ yìí òun là kọ́kọ́ nǹkan tó yẹ pé wa awwalu shay'in yuntazaru min ummati. la ilaha illallah. ó la kọ́kọ́ nǹkan tí n ó kọ́kọ́ fàyọ kúrò lára àwọn ọjọ́ mi tí n ò tiẹ̀ ní rántí pé ó wà ní islam mọ́. tẹ́lá bẹ́ẹ̀ lómi lérè ń pa pé ọ̀rọ̀ ogun ṣé islam sọ nǹkan pa yìí. Hmm. so kí wàá ní wisdom tó wà níbi pé ṣẹ̀ríà islam gbé bá ṣe máa pín ogun kalẹ̀ fún wa ọgbọ́n pọ̀ ń bẹ. àkọ́kọ́ nínú wisdom tó wà ń bẹ ni wípé islam fẹ́ kó jásí wípé a fún zawil hukuk minal waratha isolu zawil hukuk minal waratha hukukahum kò fẹ́ kí wọ́n jẹ ẹ̀tọ́ ẹnìkan mọ́lẹ̀ ó fẹ́ kó jásí gbogbo ẹnìkankan tó ní ẹ̀tọ́ láti pín nínú ogún ńlá jẹ́ kí ẹ̀tọ́ tiẹ̀ kó dọ́dọ̀ ẹ̀ kó dọ́dọ̀ ẹ̀ kó sì jásí pé òun ó gbé àwọn èèyàn jìnnà sí pé kó jásí pé ní àhánà ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ nínú tí òkú fi sílẹ̀ tá à ní jẹ́ kó tiẹ̀ yíyan kan jẹ ẹ̀rí pé inú fámìlì mi ẹnìkan ní ọgbẹ́sẹ̀ lé gbogbo ohun tó kù fi lẹ̀ pátápátá ẹlòmíì lè dá fìtínà kan lẹ̀ tí wọn ò ní rí yanjú sọ pé lógún ọdún lọ́gbọ̀n ọdún wọ́n mọ̀ yanjú ẹ̀ tì wọ́n mọ̀ yanjú ẹ̀ tì hmm. gbogbo ohun tó kù fi lẹ̀ wá fi wá bàjẹ́ òun ó sì máa sáyé tiẹ̀ lọ lára wọn so Islam fẹ́ kó jásí pé gbogbo kinní wọn nínú wisdom tó wà ń bi pé Islam ní kí a pín ogún tó sì gbẹ́kọ̀ọ́ kalẹ̀ ọ̀nà tá a gbà pín kalẹ̀ òun nìyẹn kó mọ̀ sí yíyànjẹ́ lẹ́yìn yẹ kí àtàwáàzúnù kó lè wà bayna afrodi ní mujtama individual wa tá à ń wà nínú society kó lè jásí pé gbogbo wa ní tá à máa fi jura wa lọ kò ní pọ̀ kò ní jẹ́ pé ní tó yẹ kí èèyàn mẹ́wàá ó pín ẹnìkan ó gbẹ́sẹ̀ lé ó wàá máa jẹ́ ọlọ́lá olówó láàrin wọn àwọn yòókù yóò wá jẹ́ atọrọjẹ no Islam fẹ́ kí àtàwáàzúnù wà kò fẹ́ kó jásí wípé difference yóò máa wà láàrin olówó àti mẹ̀kúnnù wa kó máa pọ̀ púpọ̀ jù oh. kó jẹ́ pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ la fi máa jura wa lọ nínú ọgbọ́n tó wà ń bẹ̀ òun nìyẹn. inú nǹkan mi tó tún kún yẹn tó jọ yẹn o ni pé inú nǹkan tí Islam ò fẹ́ tó sì ń pe ayé lákèésí sí Islam ò fẹ́ tarkizul mal fi yadi ba'di nas. kó já sí pé owó yóò wá wà lọ́dọ̀ àwọn kan nínú àwọn èèyàn tẹ́bà ni ó wà in control ẹ̀ oh, oh. tí kìíní ò ní wà in circulation tí ò ní circulation lọ́dọ̀ àwọn èèyàn. ẹ̀rí tábà wo suratul hash Quran chapter fifty nine yẹn taba wo verse seven níbẹ̀ àdébò àti ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ tí wọ́n bá kó togun bọ̀ àwọn ọmọ ghanim tó mùsùlùmí bá rí látogun nígbà tó ń sọ̀rọ̀ ẹ̀ ó ní kayla yakuna dulatan bayna al-aghniya'i minkum níparí ayé yẹn ó ní ẹ má jẹ́ ojú àsìkò láwọn olówó nìkan láàrin yín o ni wọ́n máa pín wọ́n máa lówó tẹ́tàyé kọ́ ọmọ wa ó sì sí ọlọ́ndàkùn wọn sàṣàánú wa. bó kí ni wọ́n yín ní islam òfin ọ̀sẹ̀lẹ̀ ni ló fi gbẹ́tò kalẹ̀ pé báyìí lẹ́sẹ̀ máa pín ogún bí. kótó ni pé àmọ̀ tẹ̀síwájú lórí hmm, ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ ogún là ń yanjú torí pé mo fẹ́ kún kálukú wa náà ká wá sí di tẹlifíṣàn wa ká wá gbọ́ ni ká wá wo ohun tọ́lọ́wọ́n bá mi sọ tọ́lọ́pọ̀lọpọ̀ náà ti ń wò mí lé báyìí ẹlòmíì ń bẹ tẹ́ pé ọmọ olówó ni ọmọ ọlọ́lá ni ṣùgbọ́n gbogbo fámì gbogbo pọ́pátì bàbá rẹ̀ ọwọ́ ẹnìkan péré lọ́wà kò rí bẹ̀dẹ́ wọn ò fún un ìsìn rún pàánù lé ẹ ọlọ́run kọ́ sàmọ́nà wa o kọ́lọ́ musa yọ gbooru yín bẹ́ẹ̀ amẹ́dá dókè lọ́hùn-ún afáwàṣẹ́ Abdulateef wọn wà ń kalẹ̀ wọn àti ìlọ a sì máa yanjú ẹ̀ díẹ̀ wẹ̀rẹ̀ lékèrè yìí kì í láàmú tashbiih ku kale